mo lérò pé gbádùn orin ẹ̀mí yẹn lórúkọ jésù kristi àtẹ̀mí àti ìṣẹ̀lẹ̀ tó máa máa mú wa kọrin ìyìn tá a máa mú wa kọrin ìdùnnú orin ayọ̀ orin ìyìn lógo sí ọlọ́run ọba tó dá wa tó mọ wá tó mọ wá ọba tí ò fi ìṣẹ́jú kan dà wá rí lórúkọ jésù kristi a máa ṣẹlẹ̀ nínú ayé gbogbo wa ní gbogbo ìgbà lójoojúmọ́ ní wákàtí ní wákàtí àlejò mi ṣì wà níkàlẹ̀ pẹ̀lú àkòrí tá a pè ní jẹ́ kí ìjọba rẹ kí ó dé baba nínú olúwa jẹ́ kí ìjọba rẹ kí ó dé ó yá ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ìwàásù yìí. a dáa fún yín gbogbo ilé mo rí mọ̀ pé òní gangan ni ọlọ́run ti fi sí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ń gbọ́ mi yìí láti má dá àjọ àdúrà sílẹ̀ mọ́ láìko hmm. tó o bá ti bẹ̀rẹ̀ sí ní dá àjọ àdúrà lẹ́yìn wákàtí ìtorí àwọn àṣírí tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbọ́ yìí amúkó kéré àdúrà amúkó kájọ àdúrà kọ́ mọ́ má gbọ́ mi nígbà tí bíbélì sọ wípé jẹ́ kí ìjọba rẹ dé àwọn gbólóhùn kan wà tó fi ṣe ìpilẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ yẹn ó ní bàbá wa ti ń bẹ ní ọ̀run ohun kan àkọ́kọ́ tó gbúdọ̀ kọ́kọ́ mọ̀ gẹ́gẹ́ bí aládùúà ni wípé ẹnìkan wà ní ọ̀run tó jẹ́ pé iṣẹ́ tí ń ṣe kò ju ẹyọ kan òun ni wípé kó lè máa gbọ́ àdúà hmm. bàbá ẹyọ kan ṣoṣo ẹlẹ́yẹ kò pé hmm. méjì ẹyọ kan yẹn nígbà tó bá sì ti mọ̀ wípé bàbá kan bẹ ní ọ̀run ó túmọ̀ sí pé ọ̀nà kan wà tó fi lè ṣe ìbápàdé bàbá tí ń bẹ ní ọ̀run yìí òun náà ni wípé kó rí wípé ní gbogbo ọ̀nà rẹ̀ ìwọ pẹ̀lú rẹ̀ wà ní ìbámu pẹ̀lú ọkàn kan ẹ̀mí kan àti ohun gbogbo tó bá ti wá ń ṣe ní àkókò yẹn ó gbọ́dọ̀ jọ mọ́ nǹkan tí bàbá wa ti ń bẹ ní ọ̀run yìí tí ó fẹ́. Hmm. now ó ní bàbá wa ti ń bẹ ní ọ̀run ọ̀wọ̀ ni fún orúkọ rẹ báwo ló ṣe lè bọ̀wọ̀ fún ẹni tí ń bẹ ní ọ̀run tó jẹ́ bàbá rẹ yìí ah, ìhà tó bá kọ sí i ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó ṣe pàtàkì hmm. ìhà tí ènìyàn bá kọ sí ọlọ́run ó dàbí ẹni wípé kò sọ pé bàbá rẹ rèé ìhà tó bá kọ sí bàbá yẹn ìwà tó ń wù sí bàbá yẹn ìṣe rẹ sí bàbá yẹn ó dàbí ìwé kan tí mo kọ your attitude towards your God tó bá ní ìkankan tó fẹ́ gbà ní ọwọ́ ọlọ́run ìṣe rẹ pẹ̀lú rẹ̀ ó ṣe pàtàkì kó tó lè rí ìgbà hmm. kò sí ọmọ tó máa ń wùwọ ọmọ àlè láyé ní abẹ́ àkóso bàbá rẹ̀ tó máa rí ohunkóhun gbà lọ́wọ́ ẹ̀ nítorí pé ìwà ọmọ àlè ọ̀tọ̀ ìwà ọmọ ọ̀tọ̀ òun ni bíbélì ṣe sọ wípé ọmọ ni máa ń gbé ilé láéláé ẹrú kì í gbé ilé láéláé hmm. kò sí nǹkan tó yàtọ̀ láàrin ẹrú àti ọmọ àlè so nípa bẹ́ẹ̀ ìgbé ayé rẹ àti ọ̀rọ̀ rẹ ìṣe rẹ ní iwájú ọlọ́run ó gbọ́dọ̀ kọ àwọn gẹ́gẹ́ bí ọmọ rẹ kó o tó lè sọ wípé bàbá rẹ ti ń bẹ ní ọ̀run níwọ̀n ìgbà tó bá sì ti mọ̀ wípé bàbá rẹ ń bẹ ní ọ̀run wà wá bu ọ̀wọ̀ fún orúkọ rẹ hmm. ní gbogbo ìṣe rẹ ìwà rẹ àti gbogbo èrò ọkàn rẹ àti gbogbo àwọn alábàárìn rẹ ó yà mí lẹ́nu lónìí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó bá dénú ilé ìjọsìn nígbà míì ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn kò sí nǹkan tí ó fi yàtọ̀ sí ibi club ó gbọ́dọ̀ dúró gẹ́gẹ́ bí ọmọ ìgbé ayé rẹ gbọ́dọ̀ proclaim wípé ọmọ ni ọ́ ọmọ ọlọ́run <laughs> bẹ́ẹ̀ ni nígbà tó bá hun aṣọ tí aṣọ rẹ ò sí ìyàtọ̀ láàárín òun pẹ̀lú ènìyàn tó jẹ́ pé ó jẹ́ ẹrú ah. ní ayé àtijọ́ ní ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn abòrìṣà tí wọ́n jẹ́ àwọn káìní ní àkókò wọn ní ìbẹ̀rẹ̀ hmm. bíbélì jẹ́ kó di mímọ̀ fún wa wípé ọ̀dọ̀ wọn ni wọ́n ti máa ń hu aṣọ tí kì í bu ara hmm. ìdí ni wípé wọ́n gbọ́dọ̀ mọ ìyàtọ̀ láàárín ọmọ àtẹrú ṣùgbọ́n kíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa lónìí náà ti sọ di àṣà wọ aṣọ kó má bora wọ aṣọ kan fi ibi pa ìgbàgede ara kan fi sílẹ̀ àwọn nǹkan wọ̀nyí kò sí nǹkan tó fi yàtọ̀ sí pé ènìyàn sọ wípé ẹrú lòun òun ìṣọmọ hmm. o gbúdọ̀ dúró ní ìdúró ẹrú o gbúdọ̀ farahàn gẹ́gẹ́ bí ọmọ o gbúdọ̀ dúró ní ìdúró ẹrú o gbúdọ̀ farahàn gẹ́gẹ́ bí ọmọ nígbà tó bá sì ti dúró gẹ́gẹ́ bí ọmọ dandan ni kó wá mọ ohun tí òun ṣe ní iwájú ọlọ́run nígbà náà ni wàá wá sọ wípé jẹ́ kí ìjọba rẹ dé ibi hmm. gan tí à ń lọ rèé bẹ́ẹ̀ni ìgbéyàwó tí ń ṣàìsàn ìjọba ọlọ́run ló sọnù nínú ẹ̀ hmm. iṣẹ́ tó dàrú okùn òwò tí ń ṣàìsàn ọ̀pọ̀lọpọ̀ ayé àgọ́ ara tí àìsàn kún tó dàbí ẹni wípé wọ́n ń ṣe bí ẹni wípé wọ́n ń gbé kiri wọ́n ń rù kiri wọ́n ń ṣe kiri kan nípa bẹ́ẹ̀ kan bẹ́ẹ̀ ni ohun tó sọnù níbẹ̀ ni ìjọba ọlọ́run ìsìnwáwo hmm. ìjọba mẹ́ta ní ṣe àkóso ayé ìjọba àkọ́kọ́ òun ni ìjọba ọlọ́run ẹni tó láyé àti ọ̀run ìjọba tó ga jù ìdí nìyẹn tí mo fi ògo àtọ́lá fún ẹni tó ní ìjọba ọ̀hún olúwa jésù kristi ìjọba ìkejì ó ní ìjọba èṣù. Hmm, ti sátánì. sátánì gangan ẹni tó sọ wípé òun ò ní gba ẹnikẹ́ni láàyè láti jogún ìyè nípẹ̀kun nítorí wípé ààyè tí wọ́n pèsè sílẹ̀ fún wa ní ọ̀run òun náà ni ààyè tí wọ́n gbà lọ́wọ́ èṣù ó sì ti pinnu wípé òun ò ní jẹ́ kẹ́nikẹ́ni ó débẹ̀ ṣùgbọ́n bá ọlọ́run ti bẹ tí ẹ̀mí rẹ̀ bẹ láàyè èmi tó ń gbọ́ mi yìí àti ìwọ tí mo bá sọ̀rọ̀ bí ọlọ́run ti bẹ nínú orí ọ̀fẹ́ àádìjọ jogún ìyà nípẹ̀kun ẹnikẹ́ni nínú wọn ò ní sọ ọ̀rọ̀ dànù ò ní ni ìjọba ènìyàn hmm ìjọba ènìyàn. bẹ́ẹ̀ni ìjọba ènìyàn bẹ tí ẹ bá ṣe àkíyèsí gbogbo rògbòdìyàn nǹkan wọn ìgbàṣàwọ gbogbo ẹ ṣe gbogbo ìjọba ètò ẹkọnọmì ó bẹ́ẹ̀ gbogbo nǹkan wọ̀nyí wọn sọ pé ìjọba ìjọba ni hmm. tí kò tó lè rẹ bá jè báyìí wọ́n fẹ́ẹ́ lè sọ pé ìjọba ló jẹ́ ìjọba ló ṣẹ̀ ìjọba ni hmm. ìjọba ni gbogbo ìjọba ni ìdí ni wípé ìjọba mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí bó ṣe fẹ́ sọ̀rọ̀ ìjọba láyé tó fẹ́ mú ọwọ́ mẹ́tẹ̀ẹ̀ta kúrò ṣùgbọ́n èyí tó ga jù tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí òun ni ìjọba ọlọ́run Hmm, ìjọba Ọlọ́run. ohun tí ń ṣe ọ yẹn bí àgọ́ ara rẹ ti ń ṣe àìsàn yẹn ohun kan ṣoṣo tó nílò láti dé àgọ́ ara yẹn ní àlejò ní ìjọba ọlọ́run nítorí pé ní ìgbà tí ìjọba ọlọ́run tí ó bá dé àwọn hmm. ìṣẹ̀lẹ̀ ńlá kan máa ń ṣẹlẹ̀ nínú àgọ́ ara wàá ṣe àkíyèsí wípé ohun gbogbo tó lálẹ́ ò tí kì í ṣe iṣẹ́ ọlọ́run nínú àgọ́ ara lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa gbiná dànù hmm. I therefore decree in the name of above every other name whatever that they cannot be found in the body of Christ that has been sown into your life as a evil seed as a satanic attachment I declare today let them burn to ashes now in the mighty name of Jesus Christ. ohun gbogbo tọ́lọ́run ò dámọ́ ọtí fi pa yọ lára rẹ nínú okò òwò rẹ nínú ìgbéyàwó rẹ mo sọ tẹ́lẹ̀ ní orúkọ Jésù olùgbàlà gbogbo rẹ kó bu iná sọ́dọ̀ àná. mi lórúkọ Jésù. ní ìjọba mẹ́tẹ̀ẹ̀ta tí à ń sọ yìí àwọn ìkankan wà kí a tó lè sọ pé ìjọba jẹ́ ìjọba ìjọba máa ń ní ọmọ ọkùnrin hmm. ọmọ ọba ó máa ń ní ọmọbìnrin Omoba, we have the prince and princess. Amen. In the same kingdom, we have the queen and the king. Amen. In the same kingdom, we have palace at the same time. Ààfin ọba. We have the kingdom. Hmm. Àti ìjọba. Kò sí ìjọba, kò sí ààfin. Bẹ́ẹ̀ni. Kò kò sí ìjọba mo wà pálí àṣẹ bàbá rí ibi tí òkùnkùn ayé dúró sí tó ti rú mi ìjọba ayé ẹ lòdì sí ìpinnu ọlọ́run láti da ọ̀nà rẹ rú mo rán iná wọbẹ̀ mo rán ara wọbẹ̀ mo rán àṣẹ àti agbára ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀run wọbẹ̀ ní orúkọ jésù ẹ̀mí mo kó ruwọ́ sọ́dà. àmì lórúkọ jésù. alábàjọ tí bíbélì fi sọ wípé ó ní ẹ kó ara yín jọ ẹ̀yin ara alẹ̀ gbogbo ó náà ó fọ yín túútú àwọn ènìyàn tí ọlọ́run bá sọ̀rọ̀ ní ìjọba kí ìjọba tó dó níbi òkùnkùn ayé tí ń rúlu ayé ẹ tó ń ṣe ètò ayé rẹ lòdì àwọn ènìyàn kan wà tó jẹ́ wípé wọ́n á tó ṣàdédé dìde ó gbé ọmọ kan wá sọ́dọ̀ mi nígbà kan kí tó mọ̀ wípé arẹwà ọmọ ni ọmọ yẹn ìgbà tí ọlọ́run wo ayé ẹ̀sán ni mo ṣe mọ̀ hmm. nígbà tán gbé wá ojú rẹ̀ ti lọ́pọ̀ ojú rẹ̀ ti dà ó ti dìdàkudà á ah, ó ya wèrèwèrè ẹ ti ní agbára gan wọn ló pẹ́ tán ti ń gbé kiri wọ́n sọ ilé aláwo àwọn babaláwo tán ti gbé lọ ó kàn dé ibì kan wọ́n ní wọ́n gbé lọ sí ilé babaláwo kan wọ́n ní odidi pẹ́pẹ́ yẹ ni wọ́n jó tí wọ́n fi ṣe ẹ tí wọ́n fi fọ́ ẹ̀kọ́ ọmọ fún un ṣùgbọ́n síbẹ̀ kàkà kí wúrà àgbọn rẹ̀ kí ó rẹ̀ kòkòkò ní lè sí ṣùgbọ́n lẹ́yìn àdúrà ìjọ tó ń gbede gan ah wèrè ó fẹ́ fọ́ orí ọmọ mi kan wèrè ó le gan wèrè tó le gidi ni ṣùgbọ́n nígbà tí ọlọ́run bá ìjọba tí ń ṣàkóso ayé rẹ̀ wí hmm. tí ẹ̀mí burúkú yẹn jáde ìjọba búburú yẹn tó fàyà tọ́lọ́run wá rán ìjọba tirẹ̀ wá ara rẹ̀ balẹ̀ hmm. nígbà tí wọ́n ṣe thanksgiving tọmọ ìmúra tán tó ku powder mi mẹ́ni tó bá kun ojú ẹ̀ yẹn ó dẹ́rù bà mí mo wò ó mo ní ìwọ́mọ yìí hmm. gbogbo ìjọ wò mí mo ní ó yà mí lẹ́nu ní ìmẹ́pọ̀ mi rẹwà tẹ́lẹ̀ yìí eh. mo níṣẹ́ yìí náà rí nígbà tó ń gbàdúrà fún gbogbo ènìyàn wá sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni eh. bẹ́ẹ̀ ni gbogbo ènìyàn wá sọ fún mi pé ah, ah. wọ́n ní àwọn náà ò mọ̀ ẹ́pọ̀ rẹwà tẹ́lẹ̀ yìí ijó tó jóná ijó tá à ń sọ yìí ó kọjá bẹ́ẹ̀ hmm. ibẹ̀ ni mo ti wá wò wípé báyé rẹ ò bá kúrò lábẹ́ ìjọba tí ń ṣàkóso rẹ̀ yẹn hmm. tí ń ṣe lòdì sí ayé rẹ yẹn tí ń ṣe lòdì sí àyànmọ́ yẹn tí ń ṣe lòdì sí ìgbéyàwó yẹn ìgbọ́kọ àti ìyàwó míì tán bá múra tán bá lura ẹ̀rù abáyàn kì í ṣe ohun tó dáa ẹ gbọ́dọ̀ kíyèsára ohun kan ṣàkóso ilé yín lòdì òun náà ni ìjọba sátánì ṣùgbọ́n mo sọ tẹ́lẹ̀ lónìí ìjọba búburú yẹn lórí ìdílé rẹ lórí okòwò rẹ lórí ìwọlé àti ìjáde rẹ tayátayá tọkọtọkọ tọmọtọmọ ní orúkọ Jésù kó fàyà bẹ́ẹ̀ lórúkọ jésù. iléeṣẹ́ mi àti mọ gbèrú lọ lẹ́ẹ̀kan ṣoṣo akàn ló wí ìjọba kan ló ṣàkóso bẹ̀ mo bá ní àṣẹ ìjọba tó fẹ́ sokò owó rẹ dilẹ̀ tó fẹ́ sọ iléeṣẹ́ yẹn dòkú ìjọba tó fẹ́ sáwọnú ilé ìjọsìn yẹn tó sọ pé àbí tó ń bá fọ dànù irú ìjọba rádaràdà bẹ́ẹ̀ ọ̀wọ́ iná ọlọ́run ó yẹ kó yapa wọn dànù. mi lórúkọ jésù. ẹ wá gbọ́ àwọn àṣírí mo fẹ́ mú un lẹ́sẹsẹ hmm. bẹ́ẹ̀ ni obìnrin kan bẹ nínú bíbélì wọ́n porúkọ rẹ̀ ní Anna. Hmm. Hannah ti fi ọ̀pọ̀lọpọ̀ ọdún sọkún hmm. ṣùgbọ́n ìjọba ńlá kan wà tó ń hmm. tako àyànmọ́ ẹ̀ hmm. ìjọba ńlá kan wà tó fẹ́ fi àkókò rẹ̀ ṣẹ̀sín ìwọ tó ń wojú ọlọ́run fún ọmọ wá gbọ́ àṣírí tó fẹ́ dìbò lónìí o ìjọ jẹ́ mọ̀ wípé tí sátani bá bọ́ fà níbi ọmọ ó túmọ̀ sí pé ó rí ìkankan lára rẹ tí ó yàtọ̀ sí ti ẹlòmíràn ó rí ìkankan lára rẹ tó fi yàtọ̀ sí ẹlòmíràn ìdí nìyẹn tó fi gbúdọ̀ fi ara rẹ wé ara rẹ ó gbúdọ̀ fi ara rẹ wé ẹlòmíràn bíbélì sọ wípé iye àwọn tó fi ara wọn díwọ̀n ara wọn tó fi ara wọn wé ara wọn ó ní wọn kò ní òye ó gbúdọ̀ jẹ́ ọlọ́gbọ́n ènìyàn nítorí pé ọmọ tó yẹ kó jáde láti ara Hánà òun ló fẹ́ rúlu àfíà sí àwọn environment wọn òun ló fẹ́ dàbí aláṣẹ ọmọ òun ló fẹ́ dàbí ológun ọmọ òun ní bọ̀ láti wá fi ọ̀pá àṣẹṣẹ ìṣàkóso láwùjọ àwọn ọmọ tí ọkọ rẹ̀ ní. lẹ́yìn ìgbà tí wọ́n fẹ́ hana hmm. náà fẹ́ pẹ́línà tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ó bí kìíní ó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ó bí kejì ó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ó márùn-ún ó méje nínú lẹ́yìn. Hmm. kánsì tó sọ wípé wọ́n bí ọmọ méje ó túmọ̀ sí pé àwọn ọmọ wọ̀nyí wọ́n á gba ọdún méjì méjì lọ́wọ́ ara wọn níbi tí wọn ò bá ti ní ṣe àṣìbọ́tí ṣùgbọ́n kíyèsí ohun tó bá èèyàn nínú jẹ́ ni wípé ó lu ọdún mẹ́rìnlá yẹn lẹ́yìn ọmọbìnrin tí a pè ní àná yìí hmm. ó tún ó wá dàbí senior officer lẹ́yìn rẹ̀ nínú ilé onílé ọkọ ọlọ́kọ ah. hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nísìnyí sun ẹkún tó wà ní irú ipò yìí ó jẹ́ kíyèsára ọmọ kan bẹ ó ń bọ̀ láti farahàn lára rẹ ohun tó sì fẹ́ farahàn yìí ó ń ṣe é ṣe kó jẹ́ wípé òun ló fẹ́ ṣe àtúkọ̀ gbogbo àwọn ọmọ tí wọ́n bá nínú ilé yẹn o nílò láti ní òye ìdí nìyí tí mo sọ tẹ́lẹ̀ àmì ìyàgàn àpẹẹrẹ ìyàgàn ọ̀pá ìyàgàn ẹ̀mí ìyàgàn àwọn ìtàkùn ìyàgàn tí ìṣàkóso ayé rẹ tó fẹ́ ba ìpinnu ọlọ́run jẹ́ yẹn ní orúkọ jésù lónìí ni mo sọ tẹ́lẹ̀ kó gbin iná sọ́dà náà bẹ́ẹ̀. àmì lórúkọ jésù kristi nígbà tí ọlọ́run máa gbọ́ àdúrà hannah ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀. ẹ má jẹ́ ká tí ì sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn fún wọn hmm. ẹ̀yin aráalé àní sọ fún yín nígbà tá a bá dókè lọ́nà gẹ́gẹ́ bí ìṣe wa tá a bá padà dé ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ yìí àtẹni tó ṣẹlẹ̀ sí àti bó ṣe ṣẹlẹ̀ gbogbo ẹ̀lẹ́ máa gbọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ àtẹ̀mí àti yóyá ẹja lọ fi ijó àti ìyìn ká fi ṣe kí ni o ká fi yẹn lọ́ọ́ lógo ó yá ẹja lọ.